dúró pẹ̀lú ọlọ́run ó sì gba èrè rẹ ìgbé ayé bíbélì joshua ìránṣẹ́ ọlọ́run wá ronú ìrírí rẹ̀ pẹ̀lú ọlọ́run lẹ́yìn tí ó ti lé ní ọdún mẹ́wàá lé ní ọgọ́rùn-ún ọdún ó sì ti rí ìjólótìtọ́ láàrin àwọn israẹli joshua ti rí bí ọlọ́run ṣe mú àwọn ọmọ israẹli jáde kúrò ní ilẹ̀ egypt wá sí ilẹ̀ ìlérí lọ́nà ìyanu adarí israẹli gbà wọ́n níyànjú láti máa pa òfin ọlọ́run mọ́ kí wọ́n bá lè máa jàǹfààní rẹ̀ Joshua wípé nítorí náà ẹ múra gidigidi láti tọ́jú àti láti ṣe ohun gbogbo tí a kọ sínú ìwé òfin Mósè kí ẹ̀yin kí ó má ṣe yí padà kúrò nínú rẹ̀ sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì kí ẹ̀yin kí ó má ṣe wá sáàárín àwọn orílẹ̀-èdè wọ̀nyí àwọn wọ̀nyí tí ó kù pẹ̀lú yín kí ẹ̀yin má ṣe dá orúkọ òrìṣà wọn bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi wọn búra ẹ má ṣe sìn wọ́n bẹ́ẹ̀ ni kí ẹ̀yin má ṣe tẹríba fún wọn ṣùgbọ́n kí ẹ̀yin faramọ́ olúwa ọlọ́run yín gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń ṣe títí di òní nítorí tí olúwa ti lé àwọn orílẹ̀-èdè ńlá àti alágbára kúrò níwájú yín ṣùgbọ́n bí ó ṣe ti yín ni kò sí ọkùnrin kan tí ó ti dúró níwájú yín títí di òní ọkùnrin kan nínú yín yóò lé ẹgbẹ̀rún nítorí pé olúwa ọlọ́run yín òun ni ẹni tí ń jà fún yín gẹ́gẹ́ bí ó ti sọ fún yín joshua orí kẹtàlélógún ẹsẹ̀ kẹfà títí dé ẹsẹ̀ kẹwàá joshua ṣàlàyé fún àwọn ọmọ Israeli àbájáde ìyà tí wọn yóò jẹ bí wọn bá ṣe àìgbọràn sí òfin ọlọ́run ó wí pé yóò sì ṣe gẹ́gẹ́ bí ohun rere gbogbo ti ṣe fún yín tí olúwa ọlọ́run ti ṣe fún yín bẹ́ẹ̀ ni olúwa yóò mú ibi gbogbo bá yín títí yóò fi pa yín run kúrò ní ilẹ̀ dáradára tí olúwa ọlọ́run yín ti fi fún yín ní ìgbà tí ẹ̀yin bá ré májẹ̀mú ọlọ́run yín kọjá tí ó pa láṣẹ fún yín tí ẹ bá sì lọ tí ẹ bá sin òrìṣà tí ẹ̀yin bá torí yín ba fún wọn ní ìgbà náà ni ìbínú olúwa yóò ru sí yín ẹ̀yin yóò sì ṣègbé kọ́kọ́ kúrò ní ilẹ̀ dáradára tí ó ti fi fún yín joshua orí kẹtàlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé ìkẹrìndínlógún ẹ̀kọ́ ojú olúwa kò kúrú lára àwọn tí ó bá ń sìn déédéé a kò ní kọ àwọn tí ó bá ń pa òfin rẹ̀ mọ́ ṣùgbọ́n wọn yóò di ẹni ìbùkún kò ṣeé ṣe kí ọlọ́run fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ tí ó ń ṣiṣẹ́ rẹ̀ yóò dúró tì wọ́n yóò sì ṣàánú wọn jehova yóò pèsè fún àwọn ènìyàn tirẹ̀ láéláé yóò tán àìní wọn yóò sì rí wípé wọ́n ní ìṣẹ́gun lórí ìgbèníjà àwọn gbogbo bákan náà àwọn tí ó bá kọ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run àti àwọn apẹ̀yìndà wọn á jìyà lọ́wọ́ ọ̀tá wọn ọlọ́run kò ní kí apẹ̀yìndà lẹ́yìn nítorí kò ní polongo ìwà búburú apẹ̀yìndá yọ̀ǹda ara rẹ̀ fún ìdálóró ọ̀tá wọn kò sì ní rí èrè ìgbà lọ́dọ̀ ọlọ́run yálà yóò ṣe wá ní àǹfààní kí a gba ọlọ́run gbọ́ kí a sì máa sìn ín ẹnikẹ́ni tí ó bá ní òun fẹ́ràn ọlọ́run ní láti jẹ́wọ́ jésù kristi ní olúwa àti olùgbàlà rẹ̀ bákan náà apẹ̀yìndà tí ó ti pẹ̀yìndà sí ọlọ́run kí ó ronúpìwàdà àti ní ìrẹ̀lẹ̀ kí ó padà sọ́dọ̀ ọlọ́run láti gba ìgbàlà oore ọ̀fẹ́ ààbò ayọ̀ àlàáfíà àti ohun dídára mìíràn lọ́dọ̀ rẹ̀ níwọ̀n ìgbà tí ọlọ́run wà láàyè ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí ó sì fi òtítọ́ sìn ín kì yóò gba èrè ìtìjú ṣùgbọ́n yóò borí ní gbogbo ọ̀nà fún ìjẹ́rìísí dídára olúwa àdúrà ọlọ́run olùfẹ́ mo mọ̀ pé o fẹ́ràn àwọn ènìyàn tí ó ní àjọṣepọ̀ dáradára pẹ̀lú rẹ o sì san wọ́n lẹ́san tó dára mo béèrè kí o fún mi ní oore ọ̀fẹ́ kí n lè jẹ́ olótìtọ́ sí ọ nínú iṣẹ́ mi ní gbogbo àkókò má ṣe jẹ́ n gbọ́ jẹ̀gẹ̀ ìgbàgbọ́ mi ṣùgbọ́n kí n lè di ìgbàgbọ́ mi mú gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tòótọ́ jọ̀wọ́ mú ẹsẹ̀ mi dúró ní ẹnu ọ̀nà rẹ kí n bá lè rí ìrànlọ́wọ́ rẹ gbà nínú ayé àti kí èmi yẹ fún àǹfààní ìjọba rẹ ayérayé ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.